ẹ káàbọ̀ padà gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó ti sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe mikàn lórí òfin kónílégbélé èyí tí ààrẹ muhammadu buhari pàṣẹ rẹ̀ wípé kí ó wáyé ní jákèjádò ìpínlẹ̀ èkó ògùn àti ìlú àbújá fún odidi ọjọ́ mẹ́rìnlá tó jẹ́ ọ̀sẹ̀ méjì gbáko gómìnà ọ̀hún ló sọ̀rọ̀ nínú ìwé àtẹ̀jáde tó ní ìbuwọ́lù kọmíṣánná fún ìlú koro ìròyìn àti ètò ààbò ní ìpínlẹ̀ náà èèyàn gbẹ̀ngà ọmọ́tọ̀ṣọ́ pé òfin ọ̀hún ti fẹsẹ̀ múlẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ láti àṣálẹ́ ọjọ́ ajé láti agogo mọ́kànlá àṣálẹ́ yóò sì fẹsẹ̀ múlẹ̀ fún odidi ọjọ́ mẹ́rìnlá ìyẹn ọ̀sẹ̀ méjì gbáko. gómìnà sanwóolu sọ wípé àwọn elétò ìlera àwọn tó ń ta ohun èlò ètò ìlera àti oògùn oúnjẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè omi àti àwọn ohun amáyédẹrùn mìíràn ni wọ́n ní àǹfààní láti máa lọ sí ibiṣẹ́ wọn. yàtọ̀ sí àwọn eléyìí àwọn oníròyìn àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn iléeṣẹ́ tó ń pín tó sì ń ta epo rọ̀bì àti àwọn mìíràn tí ó kan páfú láti lọ sí ibi iṣẹ́ wọn nìkan ni yóò ní àǹfààní láti jáde gómìnà sanwóolu ti ìpínlẹ̀ èkó sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ohun tí ó rọrùn rárá síbẹ̀ ó ṣe pàtàkì láti fi òpin sí àrùn covid-19 tó ràn bí iná orí pápá báyìí gómìnà sanwóolu ní ìgbésẹ̀ òfin náà yóò fún àwọn elétò ìlera láǹfààní láti ṣe ìtọ́jú àwọn tó ti kó àrùn ọ̀hún yóò sì lè jẹ́ kí wọ́n dènà ìtànká rẹ̀ àti wípé yóò fi àyè sílẹ̀ fún àwọn tó ti ní láti wà ní ìyàsọ́tọ̀ kí ó má bàa ràn ju bí ó ti yẹ lọ. lákòótán gómìnà sanwó-olú gbóríyìn fún àwọn ènìyàn ìpínlẹ̀ èkó fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti lé ààrùn covid-19 wọlẹ̀ nípínlẹ̀ náà bí òní ti jẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí èyí tó jẹ́ àkọ́kọ́ ọjọ́ òfin kónílégbélé tí ààrẹ Muhammadu Buhari pàṣẹ rẹ̀ òfin náà múlẹ̀ dọ̀yìndọ̀yìn ní ìpínlẹ̀ Èkó Ṣògbórẹ́nikejì ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀já lọ́gbọ̀n. àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó fìdí mọ́lé láti pa òfin kónílé ó gbélé ọlọ́sẹ̀ méjì tí ó bẹ̀rẹ̀ láti ọgbọ̀n ọjọ́ oṣù kẹta ní nǹkan bí agogo mọ́kànlá alẹ́ bí ààrẹ Muhammadu Buhari ti pa á ní àṣẹ nínú ìrìnkèrindò tẹlifíṣàn Orísun páropáro ní àwọn òpópónà gbogbo dá tí kò sì sí lílọ tàbí bíbọ̀ tòun ti káràkátà àwọn ènìyàn gbogbo ló fìdí mọ́lé wọn àfi àwọn agbófinró tí wọ́n wà lójú iṣẹ́ láti máa wo bíbọ̀ àti lílọ àwọn ènìyàn tó ṣe pàtàkì tòun ti àwọn ẹ̀ṣọ́ panápaná àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti wà ní ojúfò fún èyíkéyìí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ó lè ṣẹlẹ̀. Paro ní ọjà ìgbàlódé Ìkẹjà City Mall pẹ̀lú dá tí kò sì sí ẹni tó ń ná ọjà náà láti lè dènà àrùn búburú COVID-19. bí a kò bá gbàgbé wípé lára àwọn ọ̀nà láti dènà ìtànkálẹ̀ àrùn búburú covid-19 ní ìjọba àpapọ̀ ṣe pinnu tí wọ́n sì pàṣẹ wípé kí ètò kónílé ó gbélé kó bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àti àwọn ìpínlẹ̀ mìíràn tí ó ṣe pàtàkì ní báyìí àwọn ìpínlẹ̀ èkó ti mú un ní kánkán wọ́n sì ti mú un ní pàtàkì jùlọ tí a bá wo ibi tí Ṣògorẹ́nìkejì wà lọ́wọ́lọ́wọ́ òun náà ni ìkẹjà city mall níbi tó jẹ́ ọkàn pàtàkì lára àwọn ilé ìtajà ìgbàlódé tí àwọn ènìyàn ti ń ra ohunkógun ní ìjọba ìbílẹ̀ ìkẹjà tí ó sì wà ní aláwùsá páropáro ó ní gbogbo ibẹ̀ dá tí kò sí lílọ tàbí bíbọ̀ ọkọ̀ ní gbogbo àyíká yìí nítorí náà ẹ jẹ́ kí a pa gbogbo àwọn òfin àti ìlànà tó rọ̀ mọ́ òfin kónílégbé ilé yìí mọ́ gẹ́gẹ́ bí ìjọba ti sọ ṣògo rẹ̀ ní kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àwọn márùn kan tó mórí bọ́ lọ́wọ́ ààrùn kòrónà ní ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé kí wọ́n mọ̀ lọlé wọn láyọ̀ àti àlàáfíà àwọn márùn ọ̀hún ni wọ́n ti ń gba ìwòsàn ní ilé ìwòsàn tó ń tọ́jú àjàkálẹ̀ àrùn búburú ìyẹn tó wà ní ìlú Yàbá ìyẹn Infectious Disease Hospital àwọn tó rí kó yọ ọ̀hún ni ọkùnrin mẹ́rin àti obìnrin kan èyí tó ti jẹ́ kí àwọn tó ti mórí bọ́ lọ́wọ́ àrùn náà ní ìpínlẹ̀ Èkó ti di mẹ́jọ báyìí àwọn ènìyàn náà ni wọ́n ń tọ́jú ní àwọn ibi ìyàsọ́tọ̀ fún ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn fi hàn pé wọ́n ní àrùn COVID-19 gómìnà Babájídé Sanwó-Olú ló sọ eléyìí di mímọ̀ gba orí ìtàkùn ayélujára Twitter rẹ̀ pé lọ́jọ́ ajé ọgbọ̀n oṣù yìí gómìnà ni inú rẹ̀ dùn púpọ̀ pé ara àwọn tó ní àrùn náà ti ń yá nítorí àkọsílẹ̀ mẹ́jọ ló ti wà báyìí bẹ́ẹ̀ ló sì kí àwọn òṣìṣẹ́ ètò ìlera kú oríire fún àṣeyọrí iṣẹ́ wọn lára àwọn tó ti ní àrùn kòrónà gómìnà sanwóolu fi ọkàn àwọn ará balẹ̀ pé ìjọba rẹ̀ ń sa ipá láti fi òpin sí àrùn búburú náà lákòótán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ NCDC àwọn bíi méjìdínláàádọ́rin ló ti ní àrùn kòrónà ní ìpínlẹ̀ Èkó gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní àrùn kòrónà ó fi eléyìí léde gba orí ìtàkùn ayélujára Twitter rẹ̀ ó sọ wípé bí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ ṣe tẹ òun lọ́wọ́ ni ó fi hàn wípé òun ti ní àrùn búburú náà ó sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ gba èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ òun ni ó sì fi hàn pé òun ti ní àrùn náà gómìnà ọ̀hún tí kò ní àmì àrùn ọ̀hún lára sọ wípé òun yóò tẹ̀síwájú láti wà ní ìyàsọ́tọ̀ gómìnà náà tún wá gba àwọn ènìyàn lámọ̀ràn láti tẹ̀síwájú nínú títẹ̀lé òfin àti ìlànà tí ìjọba rẹ̀ fi lélẹ̀ èyí tí yóò dènà ìtànká àrùn covid-19 ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó sọ wípé igbákejì rẹ̀ Professor Tèmítọ́pẹ́ Alóńgẹ́ yóò gba ipò olùdarí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ lílé àrùn covid-19 wọ̀gbẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ títí di ìgbà tí ara rẹ̀ yóò fi yá ẹ̀wẹ̀ pẹ̀lú eléyìí gómìnà Ṣèyí Mákindé ni gómìnà kẹta tó ti ní àrùn náà báyìí lẹ́yìn gómìnà Bala Mohammed àti Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna lẹ́yìn ọjọ́ tí gómìnà Ṣèyí Mákindé kéde pé òun ti ní àrùn náà àjọ Nigeria Center for Disease Control ti fìdí àkọsílẹ̀ tuntun mẹ́rin mìíràn múlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nínú wọn ni olùdarí yanyan ètò ìlera ti University College Hospital tó wà ní Ìbàdàn Kòfẹ́sọ̀ Jesse Ọ̀tẹ́gbayọ̀ olùdarí àti igbákejì ẹ̀ka ẹ̀kọ́ ìṣègùn ti fáfitì ìlú Ìbàdàn ìyẹn College of Medicine University of Ìbàdàn Kòfẹ́sọ̀ Ezekiel Ọlápàdé Ọláọ̀pá àti Ọbáfúnkẹ́ Dẹ̀nlóyè wà nígbà tó máa fi di ọjọ́ àìkú ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní àkọsílẹ̀ àrùn COVID-19 mọ́kàndínlógún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde láti ọ̀dọ̀ àjọ NCDC ìyẹn Nigeria Center for Disease Control lákòótán gómìnà Ṣèyí Mákindé ti pàṣẹ òfin kónílégbélé káàkiri ìpínlẹ̀ náà ó sì fi òfin de ìrìn àjò ìlú kan sí ibòmíràn. balógun ikọ̀ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Mohammed Adamu ti yan ìgbìmọ̀ olùṣèwádìí tí yóò ṣe ìwádìí lórí àdó olóró èyí tó dógbàmù lójúnà márosẹ̀ Àkúrẹ́ sí ìlú Ọ̀wọ̀ ṣògùrẹ́ni kejì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ já ọ̀gá àgbà yanyan fún ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà muhammad adamu ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ àdó olóró eléyìí tí ó bú gbámù nípínlẹ̀ ondo ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù àdó olóró ọ̀hún ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ ìlú àkúrẹ́ sí ọ̀wọ̀ ní ọjọ́ náà ní ìlú ààbò èyí tí ó ba ilé tí ó wọ àádọ́rin sẹ́wọ́ntì jẹ́ tí iléèwé ilé ìjọsìn sì wà nínú rẹ̀ pẹ̀lú tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì farapa nígbà tí àti igbákejì gíwá ọlọ́pàá tí ó wà lójú iṣẹ́ abdulmajid ali ń bá gómìnà rotimi akeredolu sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà wípé gíwá ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ìyẹn muhammed adamu ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣèwádìí ọ̀rọ̀ yìí igbákejì ọlọ́pàá ọ̀hún ṣe àbẹ̀wò sí gómìnà akérèdọ́lù ní kété tí ó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù àdó olóró náà pẹ̀lú ìkọ́wọ̀rìn pẹ̀lú pẹ̀lú ọ̀gá àgbà onímọ̀ nípa ìwo ilẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ọ̀mọ̀wé káká imam abdulmajid ali sọ wípé lára ìgbésẹ̀ ìwádìí àwọn lórí rẹ̀ ni ọ̀mọ̀wé kaka imam ti bù nínú erùpẹ̀ ibi ìṣẹ̀lẹ̀ náà láti lọ ṣe ìwádìí fínífíní lórí erédi ìṣẹ̀lẹ̀ yìí ó tẹ̀síwájú wípé àwọn ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn olùgbé agbègbè náà kí wọ́n má ṣe sí ní sàkání ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ títí tí àwọn yóò fi parí gbogbo ìwádìí lákòótán ó bá àwọn tí ó pàdánù dúkìá wọn kẹ́dùn ó sì gbàdúrà fún gbogbo àwọn tí ó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà nínú ìfèsì gómìnà akérèdọ́lù ó ní òun pẹ̀lú kò dúró láti kàn sí àwọn onímọ̀ nípa àdó olóró tí wọ́n sì jẹ́ kí ó di mímọ̀ fóun wípé bí wọn kò bá rí àjákù ọkọ̀ tí ó gbé àdó náà ní kìlómítà kan sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ á jẹ́ wípé ejò ọ̀hún lọ́wọ́ nínú ni ṣògo rẹ̀ ní kejì fún tẹlifíṣàn Orísun tó bá a gbé àwòrán gẹ́gẹ́ dandan náà ni kí a fi orí rẹ̀ tì síbì kan ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ ọgbọ́n pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tẹ bá àfarabalẹ̀ wo ti àṣálẹ́ òní tọ́lá òní bá wa nínú sàárè àmọ́ kó tó di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn mẹ́wàá wá sí ojú ìwòran yín ẹ̀já mọ́ rántí wípé ó ṣe pàtàkì fún wa láti máa pe àwọn ènìyàn àti àwọn ará wa lásìkò òfin kónílégbélé tó wà ń tà yìí kí a lè mọ bí wọ́n ti wà sí lálàáfíà àjàkálẹ̀ àrùn búburú ò ní fi ilé mi àti yín ṣe bùgbé Sekinat Ọláìdé Rájí sọ pé ó dìgbà